Nigerian desire twenty twenty three ọdún two thousand and fifteen láfẹ̀ẹ́ ká máa decide nígbà táwọn onígbàálẹ̀ dé táwọn tòṣùṣù ọ̀wọ̀ wọ́n lé àwọn ọlọ́bùrẹ́ là lọ wọ́n ló tó ntẹ̀sẹ̀ tó pákọ̀kọ́ decide báyìí gbé kú lọ báyìí la decide ẹ̀sìn àtùrù ààrẹ ológo kọ́màláyàn adákùlọ́rọ̀ gbọ̀ndàn adájí padà kódà títí ẹ̀ wá ń ṣe fún alẹ́ báyìí mọ́ni gbàgbé ni nínú òwe tàn èmi ò ní mí jẹ́ ìsìlè làjálàkì tàn ṣé ẹ ti rí kóòdì yín ẹ sì ti mọ polling unit yín tẹ́ ẹ bá ti tẹ̀ka fẹ́ gbé òṣèlú tó tẹ́ ń lọ́rùn àtẹ ààrẹ tó wà lọ́kàn yín tẹ́ ẹ fẹ́ yàn tí ìṣe lè tẹ́ ẹ fẹ́ fowó yàn lé lórí tàbí lè tí wọ́n ṣe transfer fún yín lónìí tẹ́ ẹ náwó tán lọ́sẹ̀ tí ń bọ̀ tẹ́ wàá padà jìyà ẹ̀ láàrin ọdún mẹ́jọ báyẹ̀ yín ọmọ mo ò ní sọdún mẹ́rin kan dúró àfi bí kú bá pàrẹ̀ ń lójijì ọdún mẹ́jọ mẹ́jọ wọn mọ̀ ṣe wọ́n ń tàn yín ni àmọ́ tẹ́ ẹ̀ mọ̀ ń ètò ààbò o ẹ ń sọ fún yín o ẹ má sojú mi tẹ̀sí mọ́ wàá fi ń tòdí kókó ẹ dìbò tẹ́ ẹ gba lé yín lọ ni o gbogbo security agencies pátápátá tí ó sọ gbogbo polling unit ni o àwọn àgùnbánirọ̀ ni o àwọn tán fẹ́ dìbò ni o ẹ jẹ́ n sọ yìí gbogbo wọn fún yín four hundred and twenty-five thousand one hundred and six ni gbogbo security agencies pátá tí ó sọ wọn ọlọ́pàá tó wà ń bẹ̀ jẹ́ three hundred and ten thousand nine hundred and seventy-three Nigeria security and civil defence fifty-one thousand federal road safety corps àwọn yẹn jẹ́ twenty one thousand nigeria correctional services àwọn yẹn jẹ́ eleven thousand three hundred and thirty six national drug law enforcement agency àwọn jẹ́ nine thousand four hundred and forty seven economic and financial crime commission àwọn jẹ́ three hundred and fifty péré fún gbogbo thirty six state tó tún ní federal capital mhm. nigeria immigration service àwọn jẹ́ twenty one thousand gbogbo total polling unit ti Nigeria ní ó jẹ́ one hundred and seventy six thousand eight hundred and forty six wọ́n sì ṣe àdísánà fifty six thousand eight hundred and seventy two mọ́ ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà ní ọdún twenty twenty one two hundred and forty polling unit nìdìbò ti ní wáyé gbogbo ọlọ́pàá pátápátá tí nàìjíríà ní jẹ́ three hundred and seventy one thousand eight hundred wọ́n sì fẹ́ increase ẹ̀ di six hundred and fifty thousand nàìjíríà over two hundred million population a ní one million police officers a ní five hundred mélòó ni gbogbo orílẹ̀-èdè Germany ẹ wo iye ọlọ́pàá tí wọ́n ní ẹ wo Amẹ́ríkà ẹ mọ̀ tiẹ̀ sọ̀rọ̀ Amẹ́ríkà wọ́n pọ̀ jù wá lọ wọ́n ní gbogbo nǹkan jù wá lọ tí ẹ rí páyé wọn ti bàjẹ́ olówó mi tó fẹ́ wá dìbò lónìí inú àwọn olóṣèlú àbólówó ọlọ́pàá ti ń sọ street ibi tí ń gbé àdúgbò mi lẹ́kọ̀ọ́ ládùúgbò tí mo wà yìí tẹ́ bá fẹ́ gun ọ̀kadà lọ síbi tí police station wà four hundred naira ni tá a bá ń jà tá a fẹ́ para wá ń bí kán tó dé station yẹn bí five hundred bí ó ti kú mọ́tò tí ò ní bírèkì ọlọ́run lọ́lẹ̀ mí èrò ọlọ́pàá ti ń sọ olówó mi ìbọn ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́tanú dájú sí ti odidi station kan tẹ̀ ń rí lọ ẹ̀ẹ́kan rí station ẹ̀rọ pé gbogbo wọn náà lọ́tanú ọ̀bọ̀n wọn ọlọ́run ní járí wà lẹ́ẹ̀dìbò.